sórí ètò Ògo Ìgbàlà bẹ́ẹ̀ ni ó dá mi lójú pé ẹ̀ ń gbádùn ara yín pẹ̀lú mi lénìí pẹ̀lú ògbóǹtarìgì mi wọ́n tiẹ̀ ti pa mí lẹ́rìn pa mí lẹ́rìn lénìí ẹ kú kalẹ̀ ògbóǹtarìgì mi gbogbo àwọn aráalé náà ni wọ́n ń gbádùn yín bẹ́ẹ̀ ni gbogbo ìgbà náà kọ́ la máa máa fajúro àmì o àmì àwọn àsìkò kan wà tó yẹ pé àṣà kátìẹ̀ máa rẹ́rìn-ín kátìẹ̀ gbàgbé gbogbo gbogbo nǹkan tó ń lọ ni bẹ́ẹ̀ ni òun gan ló tún máa jẹ́ kí ẹ̀mí wa kó gùn sí i. ẹ o ẹ bóyá kí n tún sọ wípé ìṣẹ́jú kan ni mo ní nítorí àsìkò mi ẹ tún bá mi pa àwọn aráàlú lẹ́rìn kí n tó kí n tó sún sí abala mi. àwọn nǹkan kan wà tó hmm. jẹ́ pé hmm, kó tó di pé ìlú rí bó ṣe rí àwọn èèyàn máa yọ̀ mo tiẹ̀ máa ń sọ fáwọn kan wá ní ẹ ayé ìgbà tí à ń fi mílíkì ọlọ́pẹ kan mu gàrí tára ní fifty cup máa ẹyẹ máa sọ bẹ́ẹ̀ mọ́ ayé ti change nsìn ìgbà táwa ẹ̀gbọ́n ṣì wà ní primary school owó mm. school wa wọ́n á tún lé ọmọ mi kó ń lé lórí five hundred naira mm. lórí nine hundred naira ní ìsìn ẹ bá gbọ́ owó school ẹlòmíì ó ra ilẹ̀ sórí Orísun estate. Ah, mm-hmm. ọmọ kan ọmọ kan tiẹ̀ wà tó jẹ́ pé gbà tó parí first tó parí term ẹ̀ five hundred thousand ló ń nígbà tó máa wọlé next time wọ́n bá ní pé owó school ti di nine hundred and fifty thousand ah. <laughs> ẹ̀dẹ̀ tí mọ̀ tí tí problem bá ti dé bá ọlọ́mọ àjà ní problem idea oríṣiríṣi ló máa wá dájú ọmọ bá tẹ̀lé ọmọ lọ pé kí ló dé èlò lẹ́pọ̀ owó school wọn ní nine fifty kí ló dé ṣẹfẹ́ fún wọn generator ní táwọn èèyàn wọn ní rárá o kí ló dé ṣẹfẹ́ fún wọn mọ́tò ní wọn ní rárá pé gbogbo logistics ẹyẹ máa sọ ìgbé yẹn mọ́ ó dá ẹjẹ àwọn subject mélòó lọ ń ṣe wọn ní seventeen subject wọn ní mo mọ maths àti English dáadáa bible study mò ń kọ́ church màá kọ́ maths english crk ẹja ayọ̀ yẹn kú èlò ló kù wọ́n ní eight hundred and fifty ló kù wọ́n ní kíní yóò ti lọlẹ̀ náà kí la fẹ́ ṣe sọ̀rọ̀ kíní ó dà ẹjẹ́ kọ́ ní english ń bẹ̀ wọ́n ní àhàn ah, ah, kí ló dé ẹni tó fẹ́ máa kọ́ mọ́ ọ̀rọ̀ lùi ti lè ọlọ́run ṣàánú wa ni ìbábọ̀ a máa mèkì ẹ̀ṣà kò sí tó nàìjíríà. Baba, wọn á tún kọ́ english subject mélòó lápò. díẹ̀ díẹ̀ bàbá ń lọ di bàbá ń lọ di lesson teacher díẹ̀ díẹ̀ ni èèyàn tó kó kò ní sùúrù lérè tó lọ sí tó lọ sí mòwé tó lóun ò fẹ́ kó lẹ́kọ̀ọ́ ah. ẹnu oògùn ló ti mẹ́nu léyìn díẹ̀ díẹ̀ ó ń lọ nìyẹn. náà náírà fifty thousand ifá ó ra ilẹ̀ bíi mélòó kan ah, lórí sí ọ̀sẹ̀ lóde lóòótọ́. ó ga jù eléyìí tí wọ́n fi hàn wá gan-an pé hmm, àwọn ọmọdé wọn bá pàdé pẹ̀lú kí ni title lo. ah àbígbẹ̀yìn undiluted hmm. ìdí tí mo fi lo undiluted ni pé gbogbo music skill mi o comedy skill mi o oratory skill mi o gbogbo ẹ̀ la máa kó papọ̀ so hmm. ẹ fẹ́ rí mi bí mo ṣe rí gangan material pọ̀ lẹ̀ tá a máa lò àti wọ studio àti record àwọn orin oríṣiríṣi tó yẹ pé tẹ bá gbọ́ báyìí ẹ máa gbàgbé Sunday mú yín ni torí ẹ̀rín yẹn á pọ̀. <laughs> ẹ ẹ ọjọ́ wa béèrè lè e. ṣé àwọn èèyàn máa fowó wọlé torí mo ti mọ̀ pé àwọn comedy show tá a máa ń lọ àwọn èèyàn máa ń fowó wọlé. bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé ọ̀fẹ́ nígbàlà ṣùgbọ́n yóò àṣìrà báíbù náà tí ó bá ń ṣe bẹ́ẹ̀ kò ní lè ṣẹ́tún jà. àtúwọ̀ mọ́tò dé ṣọ́ọ̀ṣì. àtúwọ̀ mọ́tò náà so ẹ mọ just to kí gbogbo nǹkan lè lọ bó ṣe yẹ kó lọ òun làwọn owó yẹn so a ti wá pín sáwọn pele tí ò ní ní àwọn èèyàn lára mm. irú two thousand naira ní standard ìyẹn pẹpẹ mm. mo fẹ́ wá ṣùgbọ́n owó owó pọ̀ lọ́wọ́ mi two thousand mm. owó tẹ fi ń subscribe lọ́sẹ̀ ni five thousand ní vip Mm. àwọn yẹn àyè wọn á tún yàtọ̀ then àwọn table for four àwọn yẹn gangan thirty thousand naira péré péré péré ni thirty thousand ẹ ṣàgbọ́wọ́ mm. school kan nine fifty ẹ ṣe sọ eh. orílẹ̀ kakọ fi ṣe fàájì weekend kádẹ káwọn akẹ́sọ̀ àwọn ẹ̀rọ sílẹ̀ náà. Eh, torí àyè àsìkò mi ò pọ̀ lẹ́ẹ̀kan sẹ́ẹ̀ tún bá mi sọ ibi tí venue yẹn. bẹ́ẹ̀ni ibi tá a fẹ́ lò fún show Rita Lori Hotel ní Sùúrùlérè opposite NYSC Secretariat anywhere tẹ bá ti ń bọ̀ tẹ bá ti dé stadium tẹ bá ti sọ pé ta lọ́rí lẹ̀ lọ ó popular ẹ débẹ̀. ẹ ọ báyìí àbígbẹ̀yìn ẹ bá mi sọ nọ́mbà yín kẹtọ́ wá bá mi sọ àwọn social media sí yín torí gbogbo àwọn olólùfẹ́ yín tán wò yín wọ́n fẹ́ tẹ̀lé yín wọ́n dẹ̀ tún fẹ́ bá yín sọ̀rọ̀ yọkàn tàbí méjì. bẹ́ẹ̀ni inú mi á dùn èmi náà retí nínú yàrá mi ẹ bá fẹ́ fọ́lù mi lórí social media àti facebook o àti twitter o àti instagram o the same spelling ni àbígbẹ̀yìn yẹn kàn máa wá jẹ́ h-e-r b e g b e y i n h e r b e g b e y i n tẹ́ bá dẹ̀ fẹ́ pè mí sórí aago èmi fúnra mi máa gbé kì í ṣe pa ẹ má wọrí <laughs> zero eight zero twenty nine eighty three sixty five twelve ẹ̀kọ́ lẹ̀ ó simple zero eight zero two nine eight three six five one two màmá retí pé yín ẹ ṣé gan ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu adẹ́rìnpòṣónú àbígbẹ̀yìn ẹ pè wọ́n wọ́n ti pe nọ́mbà wọn fún yín ẹ pè wọ́n ẹ dẹ̀ rí dájú pé a jọ ṣe ètò comedy undiluted bẹ́ẹ̀ni àbígbẹ̀yìn undiluted àjọ máa ṣe ni o àbígbẹ̀yìn undiluted ẹ rí pé a ṣe mo fẹ́ kọjá sí àwọn orin tó perégedé lénìí ẹ̀ mọ́ á sọ fún wa lẹ́ẹ̀kan wípé àwọn abala àwọn orin tó perégedé lénìí ara ọ̀tún ara ọ̀tún náà ló bá dé nítorí pé a máa wo orin tó perégedé a tún máa wo kọ́mẹ́dì eh, a tún máa rẹ́rìn-ín ẹ̀mí abala yìí pàápàá orin àkọ́kọ́ tí mo máa ṣàfihàn ẹ̀ fún wa ni mo pè ní gbéra. gbéra. gbéra by ọmọtọ́lá ohun ayọ̀ eh, ọmọtọ́lá ohun ayọ̀ featuring bíyì e samuel and ọlá eh, ọláyín <laughs> ọláyín náà ni. ọlá wa. ẹ <laughs> ọ àbígbà yìí ní kíákíá torí pé ẹ̀yin gan mọ̀ nípa orin kí lẹ rí sọ sí orin gbéra. ah ìṣẹ́jú kékeré. orin yẹn ń tọ̀tẹ̀ ni eh, orin yẹn orin tó orin tó tó orin tó máa ń jẹ́ kéèyàn gbéra ni bó bá ti ẹ̀ wà nílẹ̀ gan tó bá gbórin ẹ̀ wà gbéra kò sí bára ẹ ṣe lè le tó wàá rí gbé mírèkù hmm. gan lè tibẹ̀ ṣẹlẹ̀ tó bá ń ṣàìsàn tó bá gbọ́ gbéra ṣáàjókòó kò wò ń sìn wàá rí nǹkan tí mò ń sọ wàá gbéra ṣáá ni ó ṣọ́ọ̀jù. gbéra ẹ mọ̀ bí èmi ṣe máa ń sọ lórí ètò Ògo àwọn orin tó ní mí sí àwọn orin tó jẹ́ wípé tá a bá gbọ́ gan àtúrí ojú Olúwa nínú orin yẹn orin àdúrà ni orin tó dára ni tẹ́yìn gan bá tún gbọ́ gbéra ẹ̀bà eh, ọmọtọ́lá òun ayọ̀ featuring being Samuel and your darling ọlá ẹ ẹ rí nǹkan tí mo ti sọ látàárọ̀ èkejì tí mo máa ṣe kò kí ń ṣe orin a máa wo àwọn comedy skit adẹ́rìnpòṣónú tí mo gbọ́ sórí ètò lé ní ẹ̀yàn àtúrẹ́rìn tàbá gbọ́ orin gbéra tán àtúmọ̀rẹ́rìn ẹ ò kí lẹ bá mi sọ ní ṣókí nípa àwọn comedy skit ah àwọn comedy skits yẹn inú mi dùn pé agbègbèsẹ̀ lé lórí oríṣiríṣi àwọn èèyàn ló ń ìkan lára àwọn eléyìí tí a ní lọ́wọ́ tá a máa fi hàn yín lórí facebook oríṣiríṣi àwọn blog ló ti gbé ó tiẹ̀ tí ni mo ti gbà pé káàkiri àwọn ìlú hmm. oríṣiríṣi tèmi gan ètí ìdè tí mo wò pé àà ah, ah, ṣé iṣẹ́ iná ló dẹ̀ ti dé gbogbo àwọn bíbá inú mi dẹ̀ dùn adúpẹ́ lọ́lọ́run ìmí lórí blog mi ó ti ní more than hundred thousand views lórí hmm. blog mi ó ti ní gossip mi gan gbé ńgbà kan so. Mm a ṣàdúpẹ́ pé àwọn skit yẹn ọlọ́run dẹ̀ ń fún wa ní inspiration a tún ń drop sí gbogbo ẹkún orí instagram àárín bẹ́ẹ̀ tá a bá lọ wò ó. tẹ́yìn náà bá rí gbogbo àwọn kinní tí mo ti ń sọ yìí ẹ ò rí gbogbo nǹkan tá a ti ń sọ látàárọ̀ àwọn nǹkan tẹ máa rí tẹ máa rẹ́rìn tínú yín máa dùn nítorí pé ọlọ́run gan ó fẹ́ ká kínú wa máa dùn ní gbogbo ìgbà náà ni ẹ kí lọ kí lọ ṣe àfihàn àwọn kinní yìí fún wa nígbà tí màá bá fi padà dé màá ti bọ́ sí abala kan tí mo pè ní agbọgbọ́n pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run àlàyé tí wọ́n bá wa sọ̀rọ̀ ọlọ́run lénìí ẹ má tí ì yí kúrò lórí Orísun tẹlifíṣọ̀n à ń bọ̀.